ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run lórí èdúpẹ́ àwọn aláṣẹ àti òṣìṣẹ́ iléeṣẹ́ sweet estate unique property and facility management limited ní abẹ́òkúta péjọ tí olùdarí iléeṣẹ́ náà olóyè olúmídé falọlá síwájú wọn ni wọ́n fi ọpẹ́ fún ọlọ́run fún gbogbo oore àti àánú rẹ̀ lórí iléeṣẹ́ náà láti ọdún pípẹ́ nínú ìwàásù rẹ̀ tí ó dá lórí ìdúpẹ́ bishop jeremiah okunola ti ìjọ african church solution camp sọ so pé tíyàn bá fi ọpẹ́ fún ọlọ́run yóò rí àwọn àǹfààní tí ó pọ̀ jáǹtìrẹrẹ gbà síwájú sí i nígbà tó ń ṣe àpèjúwe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ sweet estate gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn láti tẹpámọ́ṣẹ́ bishop okunola wá rọ àwọn ọ̀dọ́ wípé kí wọ́n ní ìgbójúsùn kí wọ́n sì máa gba àdúrà kí wọ́n ṣe ìdókòwò nítorí ọjọ́ iwájú wọn kó ba lè dára nígbà tí ó tún sọ pé kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n má bàa ṣiṣẹ́ kí wọ́n sì má ṣe wá àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti di ọlọ́rọ̀. when you behold Christ for whatever you want to do. nígbà tó bá wo Kristi lórí ohunkóhun tí o fẹ́ ṣe. the spirit of God moves into action. ọ̀ẹ̀mí ọlọ́run yóò wá fi sójú to effect the transformation. ẹ láti lè mú ìyípadà wá. ààrẹ ẹgbẹ́ àwọn baálẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ bàbá aláṣẹ àti olùdarí Sweet Estate olóyè Falọlá nígbà tí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwàláàyè rẹ̀ nínú ayé ọmọ rẹ̀ sọ nípa bí òun ṣe gbìyànjú láti jẹ́ kí ọmọ náà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ ó ní Ọlọ́run ọba ti wá rẹ́rìn sí i tí ó sì sọ di gbajúgbajà nínú iṣẹ́ ilẹ̀ títà àti ilé kíkọ́. ibi tí a bá yàn fún wa pé a máa dé ibẹ̀ lọ́nà iná máa ṣe kó wa ọ̀nà inú máa là gbogbo ẹgbẹ́ kan. wọ́n wáá fi ọkọ̀ márùn-ún ta àwọn èèyàn márùn-ún lọ́rẹ fún akitiyan wọn àti ìbáṣepọ̀ wọn tí ó jọrantí pẹ̀lú iléeṣẹ́ náà lára wọn ni bishop jeremiah okunola sunday ogunṣọlá tó gbèníyàn mọ̀ sí tantala iléeṣẹ́ tẹlifíṣàn ti ìpínlẹ̀ Ògùn OGTV ògbóǹtarìgì òṣèré fújì ní Ṣẹ̀fíù Àlàó àti Káyọ̀dé Adérẹ̀mí tí ó jẹ́ agbẹjọ́rò. a ní ilẹ̀ tó lé ní twenty five locations ilẹ̀ tá lè ta ní fifty thousand wà ó ní seventy thousand ó ní hundred thousand ilẹ̀ oko ilẹ̀ tẹ́ lè fi kọ́lé tẹ́ tún lè máa sanwó ní díẹ̀díẹ̀ fún bí oṣù mẹ́fà fún ọdún kan bó jẹ́ two thousand lóní lọ́ọ́ máa mú bọ̀. iléeṣẹ́ ọ̀hún wá ṣe ìlérí láti máa tẹ̀síwájú nínú ṣíṣe ìgbáyégbádùn fún àwọn oníbàárà wọn àti láti ṣe iṣẹ́ takuntakun fún ìlọsíwájú àti ìdàgbàsókè àwùjọ lẹ́kàn àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn.